bábá tẹ́ bú o kémi tó lè máa ṣèkọ́ fún ẹ o ní kó gbé mo tẹ one million fún God over lẹ́yìn twenty million ẹ̀ ó yẹ kí n tẹ one million fún ọ náà o but mi ò fẹ́ wàhálà tó pé àwọn pípù yẹn náà àwọn ni èèyàn Portable àwọn tó fẹ́ ẹ̀pù èmi àwọn náà lọ́ọ́ ẹ̀pù Portable so mo dẹ̀ ń wá láàánú màá yín lọ sí bá Portable kí n má bá rá láàánú ẹ ti yá rere. nǹkan tí mo lọ ṣe pé mi o nǹkan tó bá àwọn gbóyin kẹ sọ o nǹkan tí mo lọ ṣe ó ṣe kí ni ó pè mí àmì i no dey look i no dey look comment because comment dem be olórí burúkú people when i the fight portable that time na some people dey come and say you can't see helper eh, if you no go beg your boss you can't shake any con if you no go beg your boss you can't shake any con if you no go beg your boss go beg your boss now i go beg my boss now dem still dey talk nonsense say i no get left any show you ire ẹlẹ́nu burúkú ni ẹ tó bá wo kọ́mẹ́ǹtì ayé àkọlù bàjẹ́ ó yẹ máa wo yangidu tó wo kọ́mẹ́ǹtì kò bú bọ́tẹ́bù tẹ́lẹ̀ o dey see helper ọyọ́ ti bẹ̀rẹ̀ sí máa gbé bọ́tẹ́bù ṣe pé ìlú àwọn helper ní sáfù kò mọ̀ ọ́n kan nísìn ó ti wá ó ti jáde sọ́wọ́ ara ẹ̀ àsọmọgbọ́n ó ti rí pé òun ti ṣe mistake ó ti wá ń kígbe pò ń fẹ́ bẹ Portable àwọn blog all blogger no dey post am now èmi tí mo sáré wá bá Portable i know wetin i dey do no be say i wan go back to sensation me and be wise man ṣé mi wey i don i don rent house mú ọ̀bọ̀ á ṣe bí ọ̀bọ̀ ẹ understand ẹ dá iná àgbọ̀ tí ó yọ ẹ̀yin lẹ́mu.